أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أنفه ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله a dá ọpẹ́ tó pọ̀ fún ọlá. Àjẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àtìjẹ̀ fún ànábìyà Muhammad sallallahu alaihi wasallam. Abẹ́lọ̀ gbogbo àwọn ọmọ ìyá wa lóbìnrin tí wọ́n kó àwọn jọ. Wọ́n wá ṣe ètò tó nípa ọ̀rọ̀ hijab ìlú bàtà lọ́yọ̀ pé òun la fi ń sọ̀rọ̀. Àwọn ọmọléèwé ni wọ́n jókòó lọ rẹ́rẹ́rẹ́ tí wọ́n tún lo hijab. Abẹ́ lọ gbogbo àwọn ọmọ yìí àpadà sí yúsẹ́ẹ̀sì sí ìjáàbù ọlọ́run jẹ. Ní ti ìjáàbù ẹ̀ mọ̀ tó kò ńláńlá. Àwọn ọmọ bọ́ọ̀lù kù tọ́jọ́lẹ̀ ìwé ìjọba wà ní báwọn ilé kò ṣe sọ fún mi. àwọn private school tọ́jọ́ aládàáni náà wà gbogbo nípa pálẹ̀ sórí rẹ̀. àwọn òbí ní ọ̀nà ti ní ní ẹ̀gbọ̀n pẹ̀lú àṣẹ ọlọ́. sọrí nínú nǹkan tí ó máa ń nílé láàánú pẹ̀lú fún lẹ́kítọ̀ lórí ẹ̀ kí n má wàá yẹ̀ fẹ́ òun ọ̀rọ̀ àṣà. ìjàmbá ọ̀rọ̀ kí mo pè é ọ̀rọ̀ ìjà. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ bá wò ó nǹkan ẹyọ kan táwọn ọ̀tá àfúláàmù wé orí ìbò òun ni gbà wé orí ti gbà ó. jẹ́ kí lu àwa tá a jọ pọ̀ ara tí bọ́ọ̀lù jẹ́sùn òun ni kó ní máa forí ẹ̀sìn pẹ̀lú tí mo dá àfa yìí lọ. àfa àwọn ọmọ ẹ̀ka yìí wọ́n ń dáwọ́ bẹ̀rẹ̀ sí mo ti lọ ṣe lẹ́tọ̀n ẹnìtẹ̀sẹ̀ ní wa yìí. mo bá pàdé gáì ó tó wọ ṣòkòtò ṣòkòtò tírí kọta ṣòkòtò ẹ̀ tó pọ̀ òkè èyí bá lọ bá àfa àṣù rẹ̀ ni ọ́ dáwọ́ bẹ̀rẹ̀ sí ó tó wọ jíǹsì tírí kọta mo bá ń sábà bẹ̀rẹ̀ sí kọ̀ọ̀bá dá mi lọ́kẹ̀ mú òde lọ inú wa ń bèrè pé àbáwọ̀ tí wọ́n ti gbogbo èèyàn ló dúkìá ní eléyìí ni ibẹ̀ mi tẹ̀ fọ́ òjò ẹnu pé àwọn dúkìá ló ní ni ní òjò ọjà mi ló ń sá lábẹ̀ àwọn èèyàn bá ní ìsá òjò àfiwé tẹ̀sí òjò ẹ̀gbọ́n kì í lè ìfọ́n kì í lè lè lè á kèé ṣe mùsùlùmí ó ní oògùn àtẹ́lẹ̀ ìlú kí bọ́lọ́sẹ̀ jàmáà ṣòkòtò rẹ̀ fún kòkè despite that kò kí ń ṣe mùsùlùmí. sọ wá rí hijab tọ́pìkì tẹ́lẹ̀ ojú bọ̀rọ̀ tọ́pìkì ńlá ni o unity in hijab strength in diversity power in modest ẹgbẹ́ ẹgbẹ́ tí mo jẹ yẹn strength in what diversity power in modest gbogbo ẹ̀yin àbúrò wa ẹ̀yin ọmọ wa fẹ́ wà bí ẹ̀yin la fẹ́ bá sọ̀rọ̀ àwọn ìyá wa tí wọ́n wà níwájú àwọn kẹwàá sẹlibrétì mi ni wọ́n wá yẹ yín sí mi àwọn náà ti fèsì àwọn ṣàlẹ́ńtì tọ́jọ́ pé tó bá ń darí ẹ̀sẹ̀ ẹ̀yin fẹ́ jẹ́ ọmọ yìí ẹ̀ mọ̀ ọ́ sun ẹ̀kú àwọn náà ti wípẹ́ẹ̀sì àwọn tá a jọ kàwé láàmọ wàhálà tí wọ́n pè kódà bàbá tó wà ní nysc àmọ wàhálà báwọn ti pàdé ìgbà míì àwọn tá a jọkùnrin akẹ̀sọ̀ bọ́ọ̀sì wọn ni ọ̀dà bíi a kind of trauma tí wọ́n jẹ́ báwọn sisters yìí tí wọ́n ń kàńtà àwọn òde kàńtà rẹ̀ mo lè sọ fún ọ pé tẹ́lẹ̀ ti kàwé débi tí mo kàdé lónìí mi ní pọ́blẹ́mù lórí ọ̀rọ̀ ẹ̀sìn pọ́blẹ́mù ẹyọ kan tí mo ní yunifásitì lọ́rùn wà lẹ́rọ̀ dáàbò. dọ́là ife ẹ̀yin ọmọ ìfà bá yín sọ̀rọ̀ tó pọ̀ wẹ̀ nílé tó fẹ́ẹ̀mù tó wákàtí kan. níjọ́ tí mo ti ń kàwé láyé àbá mo kàwé yunifásitì lọ́rùn mo kàwé UI. sọ́gbọ́n mi yé wà láì mo lè sọ pé mi ìlú pọ́blẹ́mù yìí ní ti bá pè ní ìṣòro àti pọ́blẹ́mù ẹyọ kan that problem nearly consumes me. ìṣòro ẹyọ kan tí mo ní òun fi ìfẹ́ máa rántí ìfàwọn torí pọ́lọ̀ ti fi wá jẹrí. kí ni problem tí mo ní nígbà tá a wà ní yunifásitì Ìlọrin ọlọ́run gbàdúrà wa pọ̀ tó fẹ́ tó lóye pé dáńgẹ́ ìjìká ọlọ́run mẹ́jọ ọlọ́run wọn gbàdúrà láíláí pọfẹsọ àmàlí pọfẹsọ ìfìwájọ rẹ lọ́run ọlọ́run pọ̀ sanwó-ẹlẹ́sẹ̀ rẹ. pọfẹsọ àbúrò yìí ọba àwọn mẹkọ pilẹ̀ dáadáa ní ilé Ìlọrin wọn náà láti dáadáa. ìgbà táwọn wá wà ilé Ìlọrin gbé ọ ọba dé yunifásitì Ìlọrin àwọn lọ́pọ̀lọ́ nípa àwọn. ìgbà táwọn wà yunifásitì Ìlọrin náà mi ọba wọ ilé Ìlọrin pé yunifásitì lóòótọ́ ṣùgbọ́n àwọn sísá tí wọ́n lè dá wọ́n pọ̀ rẹ̀rẹ̀rẹ̀. ilé ìgbọràn sí ni àwọn tó lo nìkọ́ tí wọ́n tó bojú wọn ló ló tọ́. àwa bá a wá ń dìbẹ́ǹdì wọn pé ẹ má fi ti má ìsìn wọn ẹ má fara ni wọn èmi jẹ́ kan nù wọn. àwọn ọba ń dìbẹ́ǹdì wọn lẹ́tọ́là kan dẹ̀ sọ fún mi pé mi ò ní graduate. There is no the most pathetic aspect of it ìwọ̀n tó wẹ̀ bó ṣe ń tẹ̀sán. ìfẹ́tì ẹ̀rọ àwọn ọ̀dọ́ àtúbọ̀ ní wọ́n sùn ẹ̀rọ ìfẹ́tì wọn. ó sọ fún mi pé mi ò ní Brazil àti attempted fee ṣùgbọ́n wà if not for Allah's intervention ní ìgbà tí Brazil kò ní pòfẹ́sọ̀ lẹ́sìn ọ̀gbọ́n èmi tí mi ò ní kárí òfà láyé èmi mi ò ní kárí òfà mọ́ dé fún ọmọ ẹ̀mí ṣé wàá bí mi ta ló fà wọ́n ní wọn àwọn kíríìtì yẹn bàbá fóònù bọ̀ wọ́n ti kíríìtì sí abẹ́ tábẹ́ẹ̀lì èmi tí mi ta ló fà tí èbá sọ lọ́n tó tó lo another muslim professor ọ̀gá mi professor zeda òsèlè ọlọ́mọ àti ọlọ́mọ àti ọlọ́mọ àti ọlọ́mọ bàbá ló wá gbà mí lẹ́pẹ́ ó bí ìfọ̀rọ̀ ọmọ yìí nítorí pólítì sẹ́ńdì àwọn ọmọ tó ní òtáàbù wọ́n wá bẹ̀rẹ̀ lóṣù ẹ̀sẹ̀ fọ́ọ̀tì àmì òfin ọmọ ti padà wá. Èmi ti gba fọ́ọ̀tì ní yunifásitì ọmọ afọ́mi fọ́ọ̀tì. Let my fellow students go. Ọ̀rọ̀ ọjà òkú yìí sẹ́yìn ọ̀mọ̀dé yìí. Ẹni tó bá tún sọ̀pọ̀ sí i gẹ́gẹ́ ó kú di ọ̀tá àwọn ọ̀tá yín. Á ah, ẹ̀yin ọmọ yóò fi ọ̀nà sáyìn bẹ́ẹ̀ni pé lo ìbáàbù ìgbàgbọ́ mi màá bẹ̀rẹ̀ lẹ́tọ̀ ìlú kọ̀ọ̀kan èèmọ̀ mú kéékèèké. tá a bá ń sọ̀rọ̀ wípé unity in Islam ibẹ̀ ni mo ti fẹ́ lò. àwọn tí wọ́n ti ṣe muslim tàbí ẹ̀ tàbí mú tẹ̀lé wà kùlùkù mú ṣàtà. ẹ̀sùn oníbàwọ̀ tí wọ́n jẹ́ non-muslim ti ṣe wà àwọn alárò pé. No one divided. they are not divided. they are divided but when it comes to waging wars against their enemies and you know their enemies you are number one. àwọn ní n tán pè ní unity in diversity kí mo náà máa pè unity in what in diversity. ìyẹn la máa ń sọ fún àwọn èèyàn tiwa náà. tó ráwọn bá jẹ́ mùsùlùmí a máa ní dàìbájẹ́ǹsì a máa ní àwọn bíbí àti ìyàtọ̀ díẹ̀díẹ̀ ètò sì máa ma n fa bọ́lọ̀ ń ṣe wa ní ìwà ma jura lọ ṣùgbọ́n wọ́n tí wọ́n rò pé níbi mọ́sálà kan ọlọ́run ní kí àwọn tí ò tí ẹ̀jẹ̀ jọ fókọ́ọ̀sì pé ibo la jọ ń lọ o àlùjànnà are we together unity diversity àwọn ọba Islam máa gbọ́ mi o báwa ṣe jókòó ìfọ́fẹ́ bí i question téèyàn bá jẹ́ mẹ́mbà MSSN tọ́ba jẹ́ mọ́sálásí UND lọ́nà géètì ó lè kírun bẹ́ẹ̀ àti ò lè kírun bẹ́ẹ̀ dámínú tó lè kírun bẹ́ẹ̀ òkè èèyàn jẹ́ tmc for example tó lè kírun ní mọ́sálásí àtàrú bíi àbí ò lè kírun bẹ́ẹ̀ ìgòkè èèyàn jẹ́ mẹ́mbà otm tó lè kírun ní mọ́sálásí ìnáwó àrùbí àbí ò lè kírun bẹ́ẹ̀ èèyàn jẹ́ mẹ́mbà NAFDAC tó lè kírun lẹ́yìn ìnàkọ̀mí ò àbí ò lè kírun bẹ́ẹ̀ sórí gbogbo àwọn ọkàn. ó kọ lásán ẹ̀yìn lẹ́fọ́ wọ́n tẹ̀. Pípọ́ kan ọlọ́run ni pé are you Ṣé Mùsùlùmí ni ọ́? Tọ́ ọ bá ti wá jẹ́ mi dáadáa o. Onígbàgbọ́ nínú ìjọkànṣoṣo ọlọ́run. Ó sì bàbá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nàmbà wán ọ̀pá àkọ́kọ́ nù. Nàmbà tù, gbàgbọ́ ọ̀rọ̀

bákan náà ó lọ hajj tó o lọ hajj ọgbà pọ̀rọ̀ yẹn ni bá ọ lọ bí mo bá fún mi ní tíkẹ́ẹ̀tì hajj mi jù alẹ́ wọ́n kàn ní mi èkó sáà lọ àfọ̀ àbòmí tíkẹ́ẹ̀tì múra alátúbọ̀ náà pé ti lọ twenty nineteen ló lé kí wọ́n ìdára wà láyé tó ó rí pé márùn-ún ló kó slav yẹn sọ̀tọ̀ ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ní tí ó gbélé dúró slav ìyẹn ló kó slav ẹnì kankan wa ò gbọ́dọ̀ ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ àgbọ̀yé wa ò gbọ́dọ̀ takora wọn níbi tí mo fẹ́ o márùn-ún yẹn ṣùgbọ́n márùn-ún yẹn náà fún àwọn akẹ́kọ̀ọ́ ibẹ̀ yẹn láti wá mọ̀ ẹ̀yà pa jẹ́ fún ọ láfẹ̀rẹ́ ìrún pípì ìtọ́ dáa jù ó ti sọ́fẹ́ kọ́lọ̀ wọn gba àwọn èèyàn ọgbẹ́ ti tẹ̀. ọ gbọ́dọ̀ wọ ìdáàbò tí yóò bò látòrí dé ìkànnì ẹsẹ̀ láì yóò dé kókó fẹ̀ yóò fún bò. ìbàdàn ti sọ̀rọ̀ láyé kábàlù lọ́rùn sọ̀lá tàhá ìdè ńlá bí ìmọ̀ọ́rẹ́. ọlọ́run ní gba ìrún obìnrin tó bá ti màtúọ̀ tó ti rí ti éjọ̀ tìbàtì àfi kó lo aṣọ tí ó bò látòrí délẹ̀ àwa ara nìkan ìdáàbò rè sí ìmọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀. ọgbà kọ́nà yẹ̀yẹ̀ ó lẹ̀ sí ṣùgbọ́n ó rí pé níbi ọ̀rọ̀ bó ṣe múra wọn lápẹ̀rẹ̀ kèrèdé ti bá a fẹ́ ló jẹ́ ìfẹ́. ara nìkan ó máa ń gbàwẹ̀ ṣùgbọ́n bó ṣe ń gbàwẹ̀ àáfà yóò tún máa jó pàlóńgò bó ṣe ń gbàwẹ̀ yóò tún máa kọ́ fún yìí bó ṣe ń gbàwẹ̀ yóò tún wọ́wọ́ kú wà láì ṣùgbọ́n tí yóò gbà ládàá ẹni tó jẹ́ pé bó ti gbà wẹ̀ ó ń fìlà wà bó ti gbà wẹ̀ ó ń ti sọ́dá pọ̀ bó ti gbà wẹ̀ ó ń fáwọn èèyàn ló ń jẹ́ nú àwẹ̀ tí ládàá wọn jọra wọn kò jọra wọn. ṣùgbọ́n a ti pàdé níbi ìpìlẹ̀ ìyẹn wá làwọn Christian ọ̀nà máa ń ṣe unity in word and diversity wọ́n ẹ̀jọ́ra wọn tí wọ́n ló burú ju tàwa lọ àwa sọ̀rọ̀ wá wá pọ̀ bí ìgbà tá wa yé. despite pé fẹ̀lẹ́ kò ní í wọ bàtà christians ní fẹ̀lẹ́ àbí fẹ̀lẹ́ ti fẹ́rẹ̀ mùsùlùmù. fẹ̀lẹ́ tí ò wọ bàtà kò tó bẹ́ẹ̀ kọ́ lọ ṣèjọsìn lérí jìnnà. CAC ó lè má lè lọ winner torí àwọn nǹkan kan bẹ tó yàtọ̀ ní òjò sí wọn àwọn kan bẹ ní àwọn christian mo fẹ́ kẹ́ ẹ fara balẹ̀ bọ́ wá sí ibi o kì í dèbí tí wọ́n fẹ́ kí n dé ń sìn nínú àwọn christian àwọn tó bá fẹ́ sin olúwa àwọn òjò ni tí wọ́n lùlù pàmpàpàmpàpà tí wọ́n máa jó tí wọ́n máa mérí báyìí o lè wọ́ sọ tó máa sọ gbogbo bírẹ́sì ẹ tó máa sọ nékẹ́nẹ́sì ẹ nígbà fi ń sẹ́lọ̀ nìyẹn àwọn kan ní àwọn christian ẹlẹ́kùn ni wọ́n ọ̀pọ̀pẹ́ fọ́lọ́bí lọ́pẹ́ bí ẹkún làwọn oṣù ẹlẹ́kùn ò wà láìpọ̀ ọba fẹ́ kí o bákan náà wà fẹ́ kí o yàtọ̀ ẹnìkan lè farabalẹ̀ kọ́ka kùránì kẹ́nìkan ka mú bí àmọ̀ ta ni ọ̀nìyàn wà láì tọ́ka mú bí àmọ̀ ta ni ọlọ́wọ́ gbà wọn rẹ̀ látàrí òní pé tọ́ka mẹ́yẹ pẹ̀sọ́ ọ̀rùn tọ́ka dé parí. ṣùgbọ́n bó ṣe ká mú bí àmọ̀ ta ni ọ̀nìyàn ó wọ́n fún àdíìsì wà báyà kùránì kọ́lọ́ ọlọ́wọ́ gbà látàrí ni ó ṣe kí ni o mi ò lè tó ẹ tó fàágùn. báwo ṣe wá níbi tọ́pọ̀ kọjá pé a lè tìrò lẹ́yìn ara wa súnà ọmọ ìṣẹ̀lẹ̀ ìlàjọ́ ṣe ìlànà nípa àwọn àgbọ̀yé tí kálukú kẹ̀gbọ̀yé ibi akẹ́tọ́ ibẹ̀ ní dífẹ́ǹsì kékeré o ibẹ̀ ló ti wà. nínú tí gbogbo mùsùlùmí àgbáyé kẹ́nu kò lè lórí ni pé ká lọ ìdáàbò òfin ọlọ́run ìjọba tí mo pè é ká lọ ìdáàbò òfin tá ní o òfin ọlọ́run ààyè tọ́lọ́run ti sọ̀rọ̀ ìjáàbù pọ̀ nínú Kùránì torí mọ̀ sọ táìmù sọ̀rọ̀ pọ́ìntì kan bẹ̀tí máa débẹ̀ ǹtẹ̀ ní súrọ́tù náà ọlọ́run bá sọ̀rọ̀ ìjáàbù súrọ́tù àìjáàbù ọlọ́run bá sọ̀rọ̀ ìjáàbù ẹ jẹ́ kí n súrọ́tù àìjáàbù jọba mi lọ súrọ́tù àìjáàbù. ọlọ́run ọba kọ́ ń sọ ìrẹ́ àmẹ́bí sọ́lọ́ láàrin ọ̀sánlám nínú nǹkan tó gbọ́dọ̀ lọ́ọ́ mọ ọlọ́run ọba wá ń pàṣẹ àtẹ́wọ́ lọ́lọ́run ọba ń pa ọlọ́run pa gbogbo àwọn ibi mo ti fẹ́ gbé òun ni wà ní sáwùlì nìyẹn àwọn obìnrin àwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo yùdí nínà àlẹ́ yìí ná ibi tí wọ́n fẹ́ lò gan torí àsìkò yùdìmínà àlẹ́ ìhínà méjàlá bíbí yínà gbogbo àwọn obìnrin tó bá jóbìnrin olùgbàgbọ́ òdodo ẹ̀pà wọn láfẹ́ tó ti yé kúlé àgbọ̀wá jíkà wá bà náà ti ka ọlọ́run sọ lọ bá wọn débi àwọn obìnrin tó bá fẹ́ jẹ́ ẹni ọlọ́run obìnrin olùgbàgbọ́ òdodo kí lọ́lọ́run wá nìkan ṣe yùdìmínà àlẹ́ ìhínà. méjìlá bíbí kí wọ́n mú àwọn aṣọ gbàgẹ̀rẹ́ wọn kí wọ́n fi bo ara wọn ọlọ́wọ́ wá sọ tó lágbára láàrin ìyẹn la wá kẹ́yìn tẹ́ ẹ bá ń lo ìdá kan máa gbógun ìyẹn náà ẹ̀jọ̀ ọ̀rọ̀ méjì ọlọ́run níbi ká ẹ lọ hijab ibi ká ẹ bọ ọ̀ṣọ́ yín ibi ká ẹ dress modestly kárí wípé ẹ̀yin ní tìjú kárí wípé ẹ̀yin ò sí nǹkan yín lẹ̀ fún eṣinṣin ká máa fọwọ́ bà á. jama ó fẹ́ ra ẹ̀gbọ́n ìyá kan ó kó tiẹ̀ sínú ibi tí wọ́n ti fi gíláàsì sí. Si ìkáfíntì ẹ̀ lẹ́ẹ̀kọ́jẹ́ pé níbi tó ti fẹ́ mú fún ọ̀gá ẹsẹ̀ bíi twenty seven ìlọ́bàlẹ̀ o fẹ́ ra bread bread kan wà nínú nylon ìkan wọ́n sí ilẹ̀ tí ẹsẹ̀ lẹ́tọ̀ dìtọ̀ la máa rà bẹ́ẹ̀. ṣé ẹsẹ̀ ti e wà nínú nylon báàlìkà àdènà àyàn ọ̀rọ̀ súnmọ́fà láàyò zayn yóò jẹ́ kọ́ta nímọ̀ pé àwọn obìnrin mùsùlùmí ní lọ wọn ní lè máa ṣe ní sùtà ẹlòmíì wá ṣùgbọ́n pé àwọn sábò lẹ́sìn àwọn sísà ní ìṣẹ́ sùtà bọ́lọ̀ ń sọ gbọ́dọ̀ lọ gbọ́ yé sórí ìwọ tó ọba múra bó ṣe yẹ kó o múra kí n àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní àti ọmọ wa ìgbọ́dọ̀ sọ̀ra fún torí pé ìjáàbù tá a ń pèsè lọ ìjáàbù tó máa ní manner and ethics ọmọ tó lò jáàbù tó múra dáadáa ó máa ń nira kánrẹ́ èpò ẹ̀ wọ́n ti mọ̀ pé àmùsùlùmọ́ lélẹ̀ kò ní máa rè dé alẹ́ kò ní jẹ́ pàmì àwọn ẹgbẹ́ ìsìn wọ́n ti máa rí wọ́n ti mọ̀ pé àwọn sísàmù àwọn sàlámù àlè bọ́sẹ̀ máa pè wà nílẹ̀ Yorùbá náà àwọn kí ni o àwọn sàlámù àlè wọn ò ní lè máa mò lẹ́sẹ̀ wọ́n máa wo catholic mo ti bọ́ síbò mi ìbá àwọn ọmọ òwe o catholic àwọn sísá catholic wọ́n máa ń lo small white cake ìmí máa ń lo bíi blue nínú wọn àwọn tó lo black ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin ìjáàbù tìyé àti tẹ́ẹ̀kù catholic sísá. á sọ̀ bá lọ alákọ̀ọ́kọ́ ìkan bẹ irú ẹ̀ náà ní ti mọ̀tọ́ lẹ́ẹ̀kan irúgbọ̀n irúgbọ̀n gáì àti irúgbọ̀n àbáà súnà gidi ọjọ́ra wọn àbí ọjọ́ra wọn ṣùgbọ́n practice ẹ̀ yàtọ̀ practice ìdáàbò ti ní ẹ̀yìn ń kírun catholic sister ò kírun ẹ̀yìn ń tìlàwà catholic sister ò tìlàwà kùránì. torí pé tó jẹ́ kí wọ́n kó kọ́ọ̀sì yé pọ̀ téèyàn bá ti lè lo ìdáàm wọ́n ti kọ́ bọ̀sẹ̀ nàmbà wán ó nígbàgbọ́ nínú ọba tí ń jẹ́ Allah ó nínú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó nígbàgbọ́ nínú Kùránì ó nígbàgbọ́ nínú Kádàrà. ó nígbàgbọ́ nínú màláíkà ó nígbàgbọ́ nínú ọjọ́ ọ̀kan àti gbogbo orígun ímánì wọ́n mọ̀ pé dáàbù tiẹ̀ ó yàtọ̀ sí kéèkù catholic sista ìyẹn lọ́wọ́ àfàtọ́ jẹ́ pé ibi wọ́n ń bá jà lára ẹ̀yìn sísáàsì wa yìí ọkọ̀ já tẹ̀ ẹ̀sìn lérí o kèé ṣe tẹ̀ ẹ̀sìn lérí gẹ̀ǹgẹ̀ ló ń bá jà bí kò ṣe pé ṣé bọ́ọ̀lù kan rẹpírẹ́ǹtì authentic Islam kí ló rẹpírẹ́ǹtì authentic Islam wọ́n mọ̀ pé kódà ìwọ tó ń lo small cave lónìí lẹ́yìn ọdún márùn-ún mẹ́fà ó tún lè graduate ball of elo nìkan. ìyẹn wá fà á kọjá sí wípé kèé sọ̀rọ̀ nàìjíríà ní tí mo bá yín sọ yìí o ọ̀rọ̀ gbogbo ayé ni ó kẹ̀ àwọn ìlú kan tó bá jẹ́ pé ìtọ́jú ọmọ human rights wọ́n pọn lé àwọn ọ̀kẹ́ mọ́ sọ́ra pé tó bá gbà wọ́n lọ ilé ẹjọ́ wàhálà lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ní nàìjíríà lẹ́yìn ìgbà tá a wí ní kéèsì dáàbò ní Lagos the incumbent governor ní Lagos state is still cooking something MSF ló release the press release just last week for kabula mi sanwó olùmọ́sán kò kọ́mọ̀dá wà láàlẹ̀. ní Nàìjíríà lẹ́yìn ìgbà tá a ti wé ní àìmọye cases ìdáàbò ti a ti fìtì máa ń tẹ́lẹ̀ àwọn àtúntà. kí ni tọ́fà ṣe sọ gẹ́gẹ́ fún ọ kọ́kọ́ lọ wo Quran chapter two verse one twenty. Unity in Hijab, strength in diversity, and power in one, in modesty. Mo ti wọ́n náà wá àti báyìí. Sórí nǹkan alákọ̀ọ́kọ́, ìwọ́n tó ọba kọ́ lọ́rọ̀ pé ìdáàbò orí ẹ̀ ló ń bá jà, tí wọ́n ń bá jà ju ìdáàbò lọ. Wàláì tó ọba yọ ìdáàbò, jẹ́ nǹkan kankan fọ́. Ọjọ́ ìdáàbò, ṣùgbọ́n tó lọ mọ́. Ọjọ́ ìdáàbò. otu tó ebe ẹ̀fẹ́ mo kẹ̀yọ́ torí pé mo ṣe bọ́ọ̀sì lọ ni o máa lò sí bá parí o inú tó máa bí wọn. wọn ò tún nífẹ̀ẹ́ kó ní good grade tọ́lá mọ̀ pé kálọ̀ ọba tiẹ̀ yọ pé ìmọ̀nì rẹ wá lò lásìkò kan ọyọ́ ọ̀fẹ́ lò létà ìtí wọ́n ń bínú gangan ní tí ìdáàbò rẹ ti sẹ́yìn. Quran chapter two verse one twenty ọlọ́ni wà láńtárí bọ́ áńkàlì yahudu wà lánàá sọ̀rọ̀ àbá tàbí àmì ńlá táwọn. ọlọ́run ní ẹlọ ọmọ Christians and Jews they will never be pleased with you until kí ni nǹkan tó o lè ṣe táwọn ọ̀tá ọlọ́run ó ṣe nífẹ̀ẹ́ rẹ hápá àtàbí àmì látàwọn pé o lọ sí ìsìláàmù mọ́ ọlọ́run mọ́jọ ọ̀sẹ̀ tó o bá ní mọ́ ìtó túmọ̀ sí ni wípé yẹn ti bá ti wá rí bẹ́ẹ̀ ẹ wá já wá wo àwọn iṣu lórí ọ̀rọ̀ bó làwa tá à ń lò dá àbùkù lọ́rọ̀ wá òde kọ̀ọ̀kan farabalẹ̀ mo ti wà ní kan rí tọ́mọ̀ ìyá kan sọ̀rọ̀ mo kọ́ mi mi àgbàlagbà sọ mi ìbá rí ṣùgbọ́n mo tẹ̀lé ìtumọ̀ pé kọ́mọ́dà ya ọmọ àṣà

tí è bá sọ àwọn ọlọ́run àtàwọn kọ̀ọ̀kan nínú àwọn non-muslim tọ́jẹ́pọ̀lọ̀ ọ̀fàbò they are not biased. àwọn ará àwọn kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ pé wọ́n kẹ́ ìyàtọ̀ they are exceptional. àwọn ò ní òkè tọ́kù sí tọ́kù àwọn gba àjáàbò ẹ̀dọ́sù di ẹ̀sìn. ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn tọ́lọ̀ ń sọ pa wọn pé wọ́n máa kórira wa bẹ̀ ọ̀yá já wa wọnú topic unity in hijab. alákọ̀ọ́kọ́ nínú sítákọ̀ lọ bọ́ yé ìjáàbù nílò rẹ̀ ó máa ń ní safety ọ̀rọ̀ ìmọ̀ọ́nì ni ọ̀rọ̀ tí mo wà lẹ́ ọ̀rọ̀ ìlójú ọmọ ẹ̀dùn yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin small small ẹ sọ ti fẹ́ sí ti di aṣọ tiktok ó ti di facebook àti káàtì kúrú aṣọ ti àwọn tó tó jẹ́ comedian àwọn náà tó fẹ́ máa lò dáàbò ìdáàbò tọ́lọ́run pa wá láṣẹ kèé ṣe ìdáàbò tiktok kèé ṣe ìdáàbò facebook kèé ṣe ìdáàbò comedy ìdáàbò ìmọ̀ọ́nì ni lọ́lọ́run ṣe ti sì pé àwọn obìnrin olùgbàgbọ́ òdodo àwọn obìnrin wọn tí wọ́n ní ìmọ̀ọ́nì ni ọlọ́run fi ìdáàbò tara ìmọ̀ọ́nì ìdáàbò ìwárè ó lè má jẹ́ lẹ́wù kan náà la fi ń lò ṣe mo láti unity in hijab. mo ti rí sísà nígbà táwa yunifásitì ọ̀f Ìlọrin French ní sísà yẹn ṣe. mo ti lù sí contact yẹn sísà kọ̀díjà tí wọ́n á lẹ́ tọ́mọ̀ ń sìn inú mi ó ló fi connect yẹn padà. Ọ̀yọ́ táwọn ló ń gbé nígbà yẹn Ọ̀yọ́ ló ti wà lọ́rùn ó ṣe French ní lọ́rùn around two thousand and three four five lè ilẹ̀ lọ sí ìjáde orí ẹlẹ́sẹ̀ báyìí. sísá wa yìí ọmọ ẹ̀yà wa kan tóun náà ti french ní ìrántí brọ́dà yẹn náà ní lóun náà mọ̀ bẹ́ẹ̀ mọ́ ọmọ èjìgbó brọ́dà yẹn òun náà ti french ní university of Ìlọrin. wọ́n wá lọ french village ní Lagos state. the sister was a Christian. wọ́n wá fún níwèé baba Yusuf kọ̀rọ̀dọ́wí time in the life of a Muslim. Time in the life of what? Muslim. Of a Muslim. Bàbá Kọ́lù tó wí kò ní mọ̀ fáwọn kẹ́kàwé o pẹ̀lú Mùsùlùmí. Brọ́dà yẹn wá ń fún níwèé yẹn lásìkò tán wà ní French village. Wọ́n tó fún láwọn ìwé míì, wọ́n tó fún láwọn ìwé míì, wọ́n tó fún ní àwọn ìwé míì. Sísà yẹn bá ń kàwé. Wọ́n padà sí yunifásítì Ìlọrin báyìí. Ó ní àṣà àdúrà ńlá ìlànà ìlànà. وأشهد a محمدا رسول الله ọlọ́run jẹ́ kí sàn yóò wà ní ìsìlámù mọ́jọ ìsàlà àti kéèké torí wọ́n fi ti máìsì wọ́n gbógun ní. wà láìpẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ ẹgbẹ́ ẹ̀sẹ̀ ìsìlámù kí òfò àti o olóhùn máa àti gbogbo àwọn tó jẹ náà sí fásitì náà or understanding a body come ah in fact you want to discourage me ah i'm not discouraging you wàhálà ìgbé ní kọ́ gùdèlé wọ́n kọ́ kọ́ lọ́wọ́ ẹni. kí mo fẹ́ mo lẹ́kùn náà ní kí máa ẹ̀kọ́ wa kì í mọ bá ṣe o ọ̀ o ọ̀ka ìwé kì í sàwọn fún tí wọ́n rọ̀ wọ́n lọ sí ọlọ́run ní ti fẹ́ rẹ̀ ni wọ́n ti sísà wa bá di pé kí ni o wọ́n bá láwọn òní fún olóúnjẹ wọn lé nǹkan lọ tọ́ bùkù ìjọba tí wọ́n máa lò já àwọn kan láyé àtọ̀run ọ́sà èsì àwa ni kò yọ nìkan kó wa yọ ìwọ náà ti ṣe sùúrù dẹ́gẹ̀ẹ́ mìíràn o ó ní láti wọ́n padà yọ ọyá máa ṣe díẹ̀ díẹ̀ lọ́ọ̀bẹ̀ wọn lé ṣùgbọ́n gbọ́dọ̀ bó lè fi ìsìlámù lẹ́ o kì í ṣe bó fi ìsìlámù lẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ lè bá a fi parí ní ìpadà sí sísà ẹ̀ mọ́ ọlọ́ọ̀jọ́ dẹ́pọ̀ wà mo ọmọ ń rántí ọ̀rọ̀ rẹ̀ tí bá débi ìjáàbù níjọ́ tí mo ti délẹ̀ inú tí ní pé lórí sáré hàn ọ̀kan ní sípà èèyàn sẹ̀sẹ̀ gbà kè é mọ kùránì dáadáa kè é máa pọ̀ oṣù méjì bẹ̀rẹ̀ ẹ rí àbí ẹ lọ omi sí wọ́n tẹ ara sí bí orí ẹ̀ mo mà wọ́n sísá wa kan bẹ́ẹ̀ nílẹ̀ lọ́rẹ́ sábà tí wọ́n á dé mọ́ọ̀sì tọ́tẹ́ kírun wọ́n á lò sá sábà tí kírun náà wọ́n kájà àbùkù náà kéde o inú báàkì wọn wọ́n lọ lẹ́tọ̀ rúmù pẹ̀lú káà díẹ̀ díẹ̀ ààrẹ tó padà ń díẹ̀ díẹ̀ ààrẹ tó lo dígítà mo mọ sísá kan lọ àwọn sísá wa èmi àjẹ sí ìfọwọ́n kéèkì tó torí tó bá ìfẹ́ lẹ́kọ̀ọ́ àjọ aláǹtà wọ̀tá bùkún pòfáìpọ̀ sísá wa yìí ọ̀padà bí àmẹ́rà ẹ̀ẹ́dẹ́sẹ̀ ìdílé lọ́rẹ́ wà lọ́ọ̀yì ọwọ́ yìí lè lọ́rin àtẹ̀tẹ̀tẹ̀rẹ̀ ètè ọ̀hún tá a wákẹ́ tẹ̀tẹ̀rẹ̀ ètè <laughs> àfà Lagos ló ti wá káàfù àfọ̀tẹ́tẹ̀ mọ́ wo owó rẹ̀ díẹ̀díẹ̀ brother wa kan wá bí question bọ̀ ọ̀kọ́dọ́ ndẹ́ lẹ́wù pé àwọn èèmú fúlí nígbà tó ní mímọ́ tó fẹ́ kírun And What do you expect me to be if I'm not able to? Ah! Brother, also, oh, when you like, the only answer to go or oh, is there. <laughs> Only oh, because of the way you dress, only my dressing apart, my iman apart, apart. Only I believe in one else of God, it is my duty to be observing for last five daily prayer. For yourself for me, I pass it to my I'm a Muslim. But you are very cute. Oh no, Arabo Isaiah. tọ́ba ti lọ lẹ́kọ̀ọ́ rúùmù oṣù kù sáfù díẹ̀ díẹ̀ àwọn sísàs wọn wá ṣiṣẹ́ ọlọ́run lára rẹ̀ ó ń lo small page ó ń lo zaabu bọ́ọ̀lù ọ̀fẹ́ ó ń lo nìkan ọ̀bùkọ́ university of máa gbọ́ bí tí o sọ wá láwọn tó fẹ́ bá wa jà mo ti sọ lẹ́ẹ̀kan pé rẹ̀ ti iná àwọn kan lo bíga cape àwọn kan lo àbáyá àwọn kan lo ìmáàmù àwọn ọ̀fẹ́ ẹ̀mà ìdí ìfẹ́ lòyìn rẹ̀ pípẹ́ òun náà fẹ́ ṣe kéde náà fẹ́ gbogbo wọ́n á máa wí pọ̀ mọ́rọ̀ lọ kí wàá ní pọ́blẹ́mù táwa kan ní íńtánà pọ́blẹ́mù wa lè yún o tọ́rọ̀ ọ̀dáàbò bá ti ṣẹlẹ̀ àwọn ọmọ ìyá kì í dá ìfẹ́ fún lẹ́tọ̀ yìí create another problem àwọn ọmọ ẹ̀yà wa kan ń bẹ̀ débi pé ńjọ́ kan wà láì ní tẹ̀mọ́ sunkún pé ó bẹ̀ yín ọmọ ẹ̀yà yìí. pépà bá wọ́n èèyàn àwọn kéésì ìdáàbò pépà ọmọ yín òbí bá lọ sùkú sẹ́ẹ̀nì kan máa lo ìdáàbò àti small case sẹ́ẹ̀sì ní fún ọ̀yẹn látẹ̀rẹ̀ sẹ́ẹ̀nì kan máa yín òbí ọmọ lò torí fáwọn tó wọ́n èèyàn ẹ̀sẹ̀ fáwọn tó gbẹ́ sórí ibi tí ọ̀rọ̀ wà òun ni ká máa fọwọ́ bo òdodo òdodo ni wípé ìjáàbù ó dé lẹ́kùn kóbìnrin ó gbogbo gba rẹ̀ wà láì ní ìsìlámù ìlọ́wà kóbìnrin ó gbogbo ojú ẹ̀ ó lo glove kó gbogbo ọwọ́ ara tọ́lọ̀ ọ̀fẹ́ ni àwọn ìyàwó ànàbí ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ obìnrin ànàbí àfàlà ń ṣe bẹ́ẹ̀. tá a bá tún rẹ́ nìkan tó ń gbógun tèèyàn náà ọ̀rọ̀ tiẹ̀ náà tó dàbí àwọn ọmọ ìyá wa tó ń gbógun ti àwọn tó fẹ̀sẹ̀ ń bọ̀ ẹ̀yin méjèèjì you have two extremists a ti sọ pé ibi tí nǹkan parí sí rè èèyàn wà lè máa bójú kó lo glove kọjá pé nínú ìjáàbù ó try ṣùgbọ́n gbà ta wo morality zero mo ti bẹ́lẹ̀ àkànwọ̀ mọ́tò ojú bẹ́ẹ̀ sí mi tó wà ti kọ̀ǹdọ́ tó yẹ ṣe ń di ọ̀rọ̀ ẹlẹ́ àti ìgboro tó lẹ́yìn náà ni a ah, lórí mọ́ bójú ọmọ kẹ́mi gan ah, ah, ẹlẹ́ àìmọ̀ sọ̀rọ̀ báwọn. bí o ṣe wọ́n lọ́wọ́ ní ìsìn kọ́ wáré ní wà láìka yóò wa àfẹ́tọ́ ìdìbò sáàsì rẹ̀ àánà fún wọn àwọn sọ̀rọ̀ níbẹ̀ láìpẹ́ yìí òògùn ọtọ́ ọba wọn lò dá àwọn tó yẹ kárí lára ẹ̀ tí ìdáàbò ó ṣe máa lo òkè sọ bíi márùn nínú ìdánilẹ́kọ̀ọ́ ẹ má ẹ jẹ́ kí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ká lọ mọ̀ jẹ́mọ́ ẹ gbọ́ mi dáadáa o. ibi tẹ́nu wá bá ti sọ̀kan tá a sọ fún ìjọba a máa sọ fún olórí iléèwé kan àti provost school of nursing kan ibi tẹ́ lóore kọ̀yà ní sílẹ̀ ìwé bí mẹ́ni aláwọ̀ ọmọ wọn lò dáàbò àwọn ènìké sí o. àwọn èyí tá a wí nì torí wípé àwa tá a jọ ń fà á ẹnu wa dúró lójú kan ni o ìyẹn ń bà mí ló jẹ́ dọ̀la ṣùgbọ́n lọ́wọ́ bá sọ dìdùnnú díẹ̀ ayé bàbá lamadé ṣínà ìbàdàn mo ti ń sọ̀rọ̀ yìí ọ̀yọ́ state ayé bàbá lamadé ṣínà làbá ti wọ́n èrè ìdá lọ́yọ̀ state o àwọn ọmọ ìyá wa kan náà gbàgbọ́ sí o nìkú nìmórí èmi ní hùwù mọ̀tàbà nínú ẹ̀lẹ́gẹ̀. wà láì mọ̀ wà kúlé ìfọ̀. mo wálé láti yunifásitì Ìlọrin ni two thousand and two mọ̀wọ́ yunifásitì Ìlọrin. bàbá lamadé sílẹ̀ ti wà lọ́dọ̀ ọlọ́run ní ìsìn òdodo máa yé bàbá lamadé sílẹ̀ nínú sàárè. ayé lamadé sílẹ̀ lakọ́ fa iṣu dáàbò ṣùgbọ́n mò ń sọ fún yín irú ń bá a dẹ́wò láyé lamadé sílẹ̀ ẹnu wa ò kò mọ́ báyìí o wàhálà irú tá a láyé la máa dé sílẹ̀ ìyá two thousand and two three tá a bá dẹ́rú ẹ̀wò lásìkò ọkàn mi ọ̀sán pé nǹkan ò ní ṣe wá. ẹnu wẹ́kọ̀ gbogbo àwa mùsùlùmí àwa yan àwọn ikọ̀ gbogbo iléèwé ìjọba lọ́yọ̀ọ́ ṣe àdẹ̀wà ń bẹ̀ aláwọ̀ ọmọ wọn lò dáàbò ah adélagun náà yan èmi lọ lẹ́gbẹ̀ẹ́ máa dùlẹ̀ àárọ̀ bí ilé kéwú tí mo ti kéwú àwa dẹ̀ ti ní ìṣù kan pẹ̀lú pírísípà adélagun tẹ́lẹ̀ àwa tá a gbọ́ bá dùn máa dùnmọ̀ gbà lọ yunifásitì Ìlọrin afa principal Adélagún fẹ ìjà aró police station ah àwọn mùsùlùmí gbé sùkún ọmọ láwọn ọmọ lò jáàbù ní o ìjà aró lọ kọjá Adélagún wọ́n ti pa àwọn káàkiri gbogbo sùkú o gbogbo sùkú lọ́yọ̀ ṣe aláwa mùsùlùmí fẹ jáàbù àdẹ pààyàn rẹ́kọ́ọ̀dù òfin máa pààyàn jama àmàdàdá ní kódà àkópa ń kẹ́rẹ́ dání a lọ free and ní pé ṣé ẹ mọ́ tọ́sẹ̀lẹ̀ ìdí ń bá rántí dáadáa yẹ kí mẹ́mọ́rì mi ọ̀rán tí ẹ ń tọ́jà lè fẹ́ wà kéde kan bọ́ lọ́mọ pé kéde kan bọ́ lọ́mọ pé mo sì rántí màmá wa ni mo wò àwọn dáadáa kọ́lọ̀ jẹ́ wọ́n àwọn ògbógbò ti jágbà àwọn ọmọ wọn ẹlẹ́ àti mojú tí ń lo fúlì dance gbogbo ọdẹ ní graduate university ni wọn. máa gbọ́ mi ò bá kí ní kan bọ́ lọ́mọ pé tọrọ wá sí bàbá ẹni wá sí báàbù làárọ̀ tù. gbogbo sùkúù wọ́n kọ́ dìgírí àná pé gbogbo sùkúù kò sí léèwé mọ́ wọ́n close school down. ìjọba wa rò wípé bóun làwọn mùsùlùmí ìṣeṣe àtìbàdàn àtọ̀yọ́ ògbómọ̀tọ̀ èrúwà pàákí ìṣẹ̀yìn àgọ́ ààrẹ àgọ́ àmọ́dù igbó gbogbo táàsì bàtẹ̀ ẹnu wa dẹ́kun àníjà àbùlàǹfẹ̀ káláwọn kan ọba lọ gbàmọ̀dé ní ìgbàlámà adésínà láti máa lò báà ìbáwọn kan wá gbàmọ̀dé fáàrí ṣe làwọn rí díẹ̀ ṣe ń bẹ̀ sọ́ra ẹjẹ́ sọ fún ẹ̀yìn tí a bá darí ọ̀yọ́ ṣe àwọn òfin tíjọba fi ilẹ̀ àfaramọ́ o pẹ́kẹ́mọ́ lò dáàbò sẹ́ńtáǹsì àfaramọ́ kọ́mọ́ lò dáàbù ní ọ̀rẹ́ bá ṣe àfaramọ́ kọ́mọ́ lò dáàbù ní st lucy àfaramọ́ iléèwé ìjọba làwọn iléèwé yìí àwọn iléèwé yìí ìjọba lọ́sọ̀ sọ́lárí àwọn sáàfù wọn ọmọ mùsùlùmí lọ́pọ̀ jù kílọ́ọ̀sì tí bàbá bàbá Jímọ̀ ti ti kú èyí tí wọ́n ṣe dáadáa ọlọ́run ọlọ́ọ̀bá ni sọ̀rọ̀ kẹ́ wọn èyí tó ṣe tó kù díẹ̀ káàtó àbẹ̀lọ́ọ̀kọ́ forí gbé wọn sẹ́ẹ̀rí kílọ́ọ̀sì àwọn mùsùlùmí ọ̀faramọ́ kẹ́ ẹ láwọn kan bẹ bí a sacred cow ọmọ wo lè lò dáàbò á faramọ́ kíjọba tó wà ní òṣèǹdì ẹka tó lọ gbogbo iléèwé ọ̀yọ́ ṣe máa fẹ́ máa lò dáàbò ẹ ṣe láwọn ọmọ wo lè lò ní human rights you are trampling over our rights the rights of our daughters kí ló dé èmi sanwó orí ọ̀yọ́ ṣèjì tó o bá rí evidence tax mi màá mi m'ọ ń sanwó fúnra mi lọ́pọ̀ m'ọ ń sanwó àwọn sáàfù mi lọ́pọ̀ owó tí mo ọ̀sẹ̀ yọ lọ́dọọdún ó kéré jù bá two hundred thousand ní. <clears throat> gbogbo ẹ́fídẹ́ǹsì tá kó lọ fáwọn ẹ̀la ìwò àwọn owó ń sanwó ara owó tí mo ọ̀sẹ̀ ọwọ́ àmì owó ìjọba ti gba gbogbo àwọn mùsùlùmí àbá Muslim. jẹ́ mùsùlùmí sọ́mọ kírísítẹ́nì ò sí bẹ́ẹ̀ ni. <coughs> wọ́n àti ẹ̀fọ́ sí wọn lò dáàbò wá ìfẹ́ lọ́mọ tí wà kọ́ mọ̀ sórí kodoro ẹ̀yìn òwà jẹ̀. ìyẹn la fẹ́ sọ fún gbogbo wa ọkùnrin obìnrin ọmọdé àgbà sẹ́nu wọn bá kò bí ayé lamadé ṣínà. táwọn kan ò sì gbàbọ̀dé torí pọ̀lísíkúrìsì torí bẹ́ẹ̀ wọ́n pósì bẹ́ẹ̀ bá rí pósì wà láìpẹ́ bá lọ́dọ̀ ọlọ́ọ̀lọ́ òbí ẹjú àìmọye ọmọ àwọn ọmọ tó ẹ̀kọ́ máa múra dáadáa àwọn ọmọ múra dáadáa mo nìyẹn ẹ̀rù kan ẹ̀fẹ́ ìjọba ẹ̀wò pé pẹ̀lú àwọn èèyàn fún yín pọ̀ gan ẹ̀ta ẹ̀tọ́ àwọn ọmọ kí ẹ bá sọ lọ́wọ́ sọ́rọ̀ ajímọ̀ sí tóun kiri pé wọn wà láwọn ajímọ̀ sí píìsì fún àwọn òun ni pé yọ àwọn sùkúù kan àwọn sùkúù tán yọ ọ́ lẹ̀ paramọ̀ tó bá jẹ́ pé kèsè sùkú ìjọba ẹ̀jẹ̀ á mọ̀ gbogbo àwọn ọmọ wa tó wà ń bẹ̀ kán lè ní ìsìn wọn ká máa san sùkú fíìsì pàkó àwọn tó bá ní private school nàrè mi mọ ọmọ ìyọmọ tó wà sùkú mi tí wọn bá san sùkú fíìsì máa lé wọn lọlé sùkú ìjọba làwọn sùkú ìnà o. ìyẹn la ṣe rọ gbogbo wa tẹnu wa bá kò àníṣe gbogbo iléèwé kí wá sọ̀rọ̀ secondary school primary school nìkan là ń sọ gbogbo school of nursing ṣé n tẹ́ ń sọ ní fáwọn ọmọ tiwa wọn ò lè fi jáàbù pàṣípì náà àmọ́ tẹ́ ń bímọ ọlọ́run ni o. ẹ lọ́jú sí Amẹ́ríkà ẹ lọ́jú sí Fínláńdì ẹ lọ́jú sí Australia ẹ lọ́jú sí China gbogbo ẹ̀ ayé ti lu jára wọn gbogbo ẹ̀ làwọn lórí íńtánẹ́ẹ̀tì àwọn ọlọ́pàá ní Amẹ́ríkà báyìí wọ́n tó lo small ìdáàbò abẹ́yìn òrí lórí íńtánẹ́ẹ̀tì ni gbogbo parastatus ẹjẹ́ àwọn sisters ò free ẹni tó jẹ́ police woman obìnrin ẹjọ́ ò lè lò dáàbò ẹ̀ ọmọ tó fẹ́ ṣe mẹ́sìn ẹjọ́ ò dáàbò ẹ̀ ní nàìjíríà tá a tó wẹ́wẹ́ yìí ní south west wọ́n lẹ̀ yorùbá ẹ̀ ń sọ̀bù sí àwa mùsùlùmí àfẹ́mọ́ ṣe bá a jọ wà bí ilẹ̀ haúsá lè ní ìfà dàmátúrú yóò bèsè ni mo ti sáàfù two thousand ní ìfẹ́ ló Kwara Ìlọrin Ìlọrin mo ti parí course náà sẹ̀ Ìlọrin wọ́n lò jáàbù bẹ́ẹ̀ kódà mọ́ mọ́ àwọn sisters tí wọ́n lò nìkan ọ̀hún parí ní school of nursing lọ́rin wà láì mo ní nọ́mbà àwọn lọ́dọ̀ ni sisters ṣẹ̀rífà ń bẹ́ẹ̀ lọ́ba ṣe dáadáa fún school of nursing lọ́rin ló ti parí pẹ̀lú nìkan ọ̀gbẹ̀ ara àwọn sisters mọ̀ kan kọ́ àdẹ̀tí ní ìwé láti federal ministry of health sọ́nìkẹ́ ẹ̀ dáwọn ọmọ tí ọba borí ó borí kí ló dé tẹ̀ gbogbo ó ti já àmúlẹ̀ yorùbá ìyẹn ni mo fẹ́ rọ gbogbo wa pé unity lórí ọ̀rọ̀ kíni o ìjà kábọ̀ sọ pé ẹ̀yin jàmá tiwa àwọn èkú kàwé pọ̀ jàmá tiwa àwọn òkúlò tí wọ́n kẹ̀ sí dáàbò lálà ń lò nígbà tí wọ́n tó ń lò dáàbò ńlá tí wọ́n ń gbógun tó ń kéke bóòlù ọmọ rẹ̀ ó ṣèṣe mọ́sìn nínú tá a nídìí pọ̀ ẹ máa gbọ́ mi àwọn ọ̀tá ọlọ́run ẹbí kan lọ ìfọ́fẹ́ mi fẹ́yìn obìnrin fẹ́ẹ̀ bá bímọ ọ̀dọ̀ àwọn ẹni kẹ́ ẹ máa wá tó bá fẹ́ kẹ́ ẹ má bímọ pọ̀ wọ́n lábẹ́rẹ́ sálẹ̀ fún yín bẹ́ẹ̀ ni lóyún tí Jésù ó fi dé ilá ayàṣá Allah ẹ jẹ́ kọ́rọ̀ ọlọ́sìn òun àti sílé àfẹsùn àmì kẹ́ ẹ gbọmọ olódo àwọn ọmọ wa ló bíríyàǹsì nínú tẹ́ẹ̀sì wàtẹ̀ wọ́n brilliant inú mi wá ń dùn these days láàrin December òní ni January tí lónìí òní January February one Okay, January ti parí lánàá láàrin December twenty twenty five tó lè àwọn yunifásitì wọ́n ṣe convocation jẹ́ kí n bẹ̀rẹ̀ láti unilag tí unilag ń tẹ̀ lágbára pọ̀ àwọn sisters wákẹ̀mù best students faculty of Jamaica best students ló gbẹ̀ẹ́ lórí lórí internet uni Ìlọrin àwọn sisters wa la for class lọ abu wọn là lọ oau tó au ti ẹ̀tọ́ lágbára ọ̀rẹ́ ẹ̀ ni àfa abdulatif àdìgbòlópa àfa ọmọ wọn náà wà náà ọ̀tọ́ ní for france tó láwọn ọmọ tiwa tó ń lò já orí wọn pé pọ̀ àwọn ọ̀ráyè wèrè wọn ọ̀ráyè boyfriend wọn ọ̀ráyè dàdá di ní súpà rògbòmù wọn ráyè kàwé àwọn tó ń tìlà wà kùránì wọn á kùránì sórí wọn ń sàtàrù àárọ̀ wọ́n ń ṣètì ọ̀lẹ́ wọ́n ń gbàwọ̀ ẹ̀sù náà wọ́n ń dúró olùṣe náà sílà ọpọlọ wọn pé bẹ́ẹ̀. ẹ jáwọn ọmọ yìí ó lè ṣe ń tọ́ yẹ ká ṣe ajá pé nàìjíríà lẹ́yìn tí bá ń gbógun ti máa ń tẹ̀ sọ ní pé gbogbo àwọn ọmọ tó yẹ jẹ́ health workers lọ́la torí àwọn ayé àwọn ẹ bá bú àwọn bàbá òun náà òun náà tọrọ jọ wájú ọlọ́ọ̀ kí lọ fẹ́ fún wọn fún wọ́n rí pé ẹ ayé rèé ọmọ mi ò ní borí ọmọ mi ọmọ ti làtí bí ó ti lé jáàlì abẹ́ gbàgbé ìtàn mi làtí bí ó ṣe kí ni yóò ti lé jẹ́ẹ̀lì tàbí ríṣáàdì wọ́n wá rò pé ó oh, àwọn bàbá ìyá ṣe kí ni o wọ́n bá gbé wá kà wá wọ́n ní kéwùlá ní ẹ̀kẹ́ lẹ̀ mú wà bú ẹ ti gbàgbé wá kà ní sórí bọ̀ ya wọ́n àpọ̀ pé ẹgbẹ̀rún làwà ní ẹgbẹ̀rún ta ìyìn kò tó láwà ní wa wọ́n ní gbogbo táwọn sọ oníbẹ̀ èdè kò tó láwà ní ẹyọ wọ́n mọ̀ wo ẹlẹ́yà àpò láwà ní ọwọ́ afẹ́ bímọ ẹlẹ́yà tí mo bè àpò láwà ní ọwọ́ arí pé dókítà Johnson ní wọ́n fọwọ́ ara àbá ẹgbẹ̀rún ọ̀tà yìí ó ti fọwọ́ kan báyẹ̀ ẹlẹ́ra wa. Àwọn àfáà náà wá rò pé àti bí ó ṣe máa lọ ní ìgbìyànjú wa bẹ̀rẹ̀. Gbogbo àwọn tó ṣe gbìyànjú ọlọ́run sáwọn lẹ́sàn-án rẹ̀. Díẹ̀ díẹ̀ wá ní báwọn ọmọ ń kàwé wọ́n ṣe dáadáa. Láwọn iléèwé private school ní àwọn ọmọ múra dáadáa ń bẹ̀. Kódà àwọn ọmọ ń lò dáa. Ṣùgbẹ́ni bẹ́ẹ̀ jẹ́ private school náà àti ìtàbẹ̀yìn náà sọ̀rọ̀.

nígbà táwọn bàbá yìí wá rí pé ọlọ́run ti ní kí n kọ́ ọmọ ẹ̀rọ wọn àwọn ọmọ àwọn bàbá yìí náà ti á di pòfẹ́sọ̀ báyìí náà di dókítọ̀ wọ́n wá yí wákà padà kéèké wúlà ní ẹ̀kẹ́ ilẹ̀ mọ́ wà bí òun lè mọ̀ tó yẹ táàkà kan ìwé ẹni kàwé ní ìpínlẹ̀ tó ní máa yé gbé. àṣé àákè àákàwé ọwọ́ àdìbáwọn sípàtì wa náà dé kọ́ lo Ìbàdàn tí mo wà yìí dé sọ sísà ṣe ètò wọn ní wúmọ̀ kí n sọ mẹ́ta sí mẹ́rin péré ní yunifásitì ọ̀f ìbàdàn dọ́sọ̀ kàfílọ̀ ọ̀yá rẹ̀ ni èmi àti wọn close fún àlèmọ́ sọ̀rọ̀ èmi àti wọn close to my first school ni wọn my college mi àjọ mọ́ sọ̀rọ̀ kan pẹ̀lú ní kọ́ọ̀bù péjọsọ yálẹ̀ ní bojú báyìí ọgbà tí èsì yìí wáyé kẹ́bí rúlá. ìyàwó chairman ló wá bàbá wa alájùkọ́lé sàn ní ìyàwó wọn gba phd láìpẹ́ ní mathematics kèso wá ṣe tọ́ọ̀sì rádaràdá èmi tí mo bọ́ sọ̀rọ̀ olóògbé mi nínú mathematics sọ̀rọ̀ máa sì kí mo mọ̀ mathematics of money fún ọba ní two hundred million plus five hundred million ọjọ́ seven hundred million mọ̀ mọ̀ yẹn wọ́n sọ pé two hundred point three million times two hundred times seven eh, point seven ó ti dàrú mọ́ni lójú èmi ò gúdù lọ́jọ́ tí lọ áàpù mi jẹ́jẹ́ mọ́ lọ sí wo german áàpù ẹ̀yin òbí sáà bá gidi mọ́ ọmọ yín lónìí ní ìsìn inú òmèdò tí mo ti lọ áàpù ó lóore ju kí n lọ sáyẹ́ǹsì lọ ibi tọ́lọ́ fẹ́ ti lo èmi lọ́ta bí mi sùn. amóríyàwó aláàjì wa kọ́lé sáà nífẹ̀ẹ́ ọ̀gá bàbá wa ọlọ́run sábà mi lọ́rẹ̀ ní wọn lórí dáadáa mo sì wá lé wọn láìpẹ́ ìta lọ́rẹ̀ the last three four mo ti lè wọn bí ẹ̀ méjì ó ti ti map map tó ń bá mi lọ ọ̀ ń bá mi lọ nínú àwọn sísà mi tá a jọ jẹ́ classmate ní bá dùn láàárọ̀ bí fún máa ṣe àìsàn gba phd lálù ìtumọ̀ yunifásitì tó ti yé ní èdè wọ́n wá pọ̀ lọ́ba wọn wọ́n jẹ́ pé ibi tí wọ́n rò pé wọn ò lè dé wọ́n dé bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n wá pọ̀ lọ láwọn sísà àgbàlagbà nípa ní pé ìjọba tí wọ́n pọ̀ mẹ́fọ̀ pọ̀ mẹ́fọ̀ nípa ọ̀fẹ́ sọ ọ́ bẹ̀ mí wípé tá a bá jọrí sí pé gbogbo wa a máa ń tà ń ṣe orí wa pé a serious gbogbo ibi tó bá ti ń gbogbo ìdáàbò primary school secondary school school of nursing school of agriculture ni school of statistics ni school of survey ni NYSC ni ojúṣe ta ni jẹ̀mọ́ o ojúṣe gbogbo wa tá a bá ti wá rí báwọn ọwọ́ àpò abala kejì máa parí láìpẹ́ yín elétò wọ́n wá fi kún pé sórí tá a bá ti gbọ́ yé báyìí má ṣe ní sẹ́ẹ̀kì o kò túmọ̀ sí pé dàìfásitì ò sí láàrin wa o jọ para rẹ balẹ̀ dàìfásitì yẹn tó máa ń fà pọ̀ èyí ọkọ̀ tọ́pìtì mi lónìí ṣùgbọ́n nítorí sùn lórí dàìfásitì lẹ́fù kálukú wá wà spiritually àti lẹ́fù understanding wa la fi hàn ṣùgbọ́n tí ọba ti kú òun mùsùlùmí tó ò lè lanu padà pé ah, ẹni tí kírun tó ṣe láìláì lálá ọmọ mọ́tò lọ́sùrù là tó ń gbàwẹ̀ tó ń yọ bàbá tó ń ṣe ájì ò lè yọ kó ní Islam. ọba ṣe kan nínú ọ̀nà wá kíndùn Islam abọ́láwọ̀ kan ti máa ń ba Islam jẹ kò fi wẹ̀ ní ṣílíkù ẹgbẹ́ bá ń kírun ọ̀ ń gbàwẹ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ òbèjì wọ́n jọ ń sọ̀rọ̀ Ìbàdàn Ìbàdàn tí ì àárín tẹ́lẹ̀ yẹn tọ́jọ́ kù ní Islam ẹ̀jẹ̀ àjọpẹ̀nu papọ̀ lórí pé ibi táwa mùsùlùmí ṣe pé yẹn ibi tá à ń lọ. táwọn ọ̀tá bá ti wá rí ẹgbẹ́ wọn kan tí wọ́n lọ wọ́n débẹ̀ yìí o. àtàrà pé ẹnu wọn fọ̀kan lórí ìtàfẹ́ agbára ní ọ̀tẹ̀lẹ̀ àbọ̀lẹ̀ mọ́kẹ́kẹ́ dáhùn. jẹ́mọ̀ àwọn ọ̀tá wa wọ́n bẹ̀rù wa bí ní bẹ̀rù wa náà wò mí o wọ́n dọ́dọ̀ bàbá wa ìmọ̀ọ́mù Ìbàdàn pé wọ́n láwọn ọmọ yẹn tẹ́ bá ní wọ́n nu wọn o wọ́n wọ́n lọ sí adélango wọ́n lè láti bí asimu wà nù wọn nígbà alamade ṣínà wọ́n sọ pé jáàbù ẹ̀ bàbá à ìjà àbùtàn fẹ́ òun lè ní náà fẹ́ à ọ̀rọ̀ dé wọ́n ní bọ́sọ̀ láti bàbá wa àrẹ àṣekọ́lá àná wọ́n bá wọn àmọ́ àmọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn mọ́ba àrùsẹ̀ kọ́lá ń bá sí bá lẹ́yìn náà wọ́n ọmọ yẹn kan wọ́n ní tábùlà wọ́n ní táwà gan fẹ́ ní tábùlà ń fẹ́ ah. ọ̀dà wọ́n dọ̀dọ̀ sí àmà àdókò sí kọ̀ọ̀mí ẹ̀bá ni wọ́n làwọn kí ló dé ìjà ìjáàbù gan làwọn ẹgbẹ́ ń fẹ́ ah. wọ́n dọ̀dọ̀ yá jì ní kí lè fẹ́ ìjáàbù náà ní ìjàmọ́ yóò nira báwọn ọ̀tá wa kán ṣe kí ni ó kán lè tiwa. yóò fa agbára fún wa wà fílípì háàdì fún wa níbi kẹ́nu wọ́n sọ̀kan lórí ibi tá lọ ìyẹn ni unity of people jọba tí mo unity of world àní ń ẹ̀sìn wá fẹ́ sórí ṣe èdè èso lóṣèlú ṣùgbọ́n bọ̀ ń lọ láyé Nàìjíríà nìkan ni onígbẹ́ ìsìláàmù tẹ́lẹ̀ ń ṣe kì í ṣe ìsìláàmù lókà ìsìláàmù gbogbo ayé dínú àlàní wà láì lọ sí ni mo ti ń sọ̀rọ̀ táwọn àgbàlẹ́fẹ́ àní tí ọ̀yọ́ ṣe tí ó fi parí fẹ́ mùsùlùmí ọ̀mọ̀jẹ gọ́ọ̀nà alérí àti ṣe àwí united to that level no. ìwọ lọ wo ìmáàmù rọ̀ sí ìdájú òsì sọ̀rọ̀ kọ́ lọ bá nínú fìhùn pé ìmáàmù àti ìjábọ̀ ti million àbẹ̀ máa fún yín ní mọ́tò lè yí kódà ká máa fún yín ní klọ́ọ̀sì ájì mẹ́wàá tó àwa ní kẹ́ ẹ ṣe tiwa tẹ̀lé tí ọ̀fẹ́ ẹ̀kùn mi máa fún yín ìmọ̀wò làṣì tó ọ̀ràn bí ṣe wá yọ ọba kéńtì ọ̀rọ̀ ìjọba ìtọ́sẹ̀lẹ̀ mọ́ sọ fún yín o àwọn olórí mùsùlùmí ní ìgbà bribe mò ń wò pé bóun ni làṣì bí ó ṣe dúró wájú ọlọ́ọ̀ tí ó ti fẹ́ ń jẹ̀ níwájú ọlọ́ọ̀ ìyẹn ni àsìkò mi ten minutes more yóò so níbi kẹ́nu wọ́n wá sọ̀kan yìí agbára wà ọmọ wa bá wa ń bá sọ̀rọ̀ dáa ẹ pé kí lóòtú kan mẹ́ta tó bá wọn. alákọ̀ọ́kọ́ ìdáàbò bẹ́ẹ̀ ń lò ẹ̀kọ́ lọ kí mo fẹ́ kí mo fẹ́ o wà láì ni tọ́ ọ bá tọ́ ọ bá lò dáàbò ní ọ̀hún ìyẹn Ẹgbà eríwo ya àyàgbó àyàbọ̀ kò sí mọ́jẹ̀mọ́ tó wà bẹ́ o. Tọ́ ọ bá lọ ṣe ájì ọ ọlọ́run ti kálukú àbọ̀ lọ ájì. O ò lè fi pátá lásán ṣe ájì o. Èèyàn sì lè gbé wọn wínà àti kó gbé wọn lé ìjọ òṣèlú o. Tọ́kẹ̀ wọ sọ̀kan tí ò lè dé kókó fẹ̀. Tọ́ọ̀dẹ̀ lọ́gbọ́n yọ bírẹ́ǹtì ẹlẹ́díẹ̀ pé àkóyí nẹ́tíwọ̀kì dèsì náà ọ̀wọ́ lè jọsìn ṣùgbọ́n ò lè lọ ṣiṣẹ́ ájì o torí para mọ́jẹ̀mú ó bò òun rẹ̀ o. ìjọba ṣẹ̀ gbà mí lọ àárọ̀ gbogbo ẹ̀yin àbúrò wa ẹ̀yin ọmọ wa yìí ìdáàbò ẹ lọ ọmọ pẹ́ sí ni kì í ṣe fáṣọ ìyẹn jálá kọ̀ọ̀kan. ẹlẹ́kẹ̀jì àlè ìdáàbò kúlùkùn dẹ̀ ní ló wàhálà nù. ìwọ ọmọlúwàbí ìwà sọdá lè dá òbí bíríkì o àwọn èèyàn kan bẹ wọn ọ̀ka kùránì wọn ọ̀dẹ̀ lè kà díìsì ìwọ ni wọ́n á kà ta ni wọ́n kà ta ni wọ́n kà ìwọ tó lè dá èmi tẹ̀mí náà múra bíi mùsùlùmí lọ́kùnrin ni wọ́n á wò lónìí olóyìn tí mo mọ sọ̀rọ̀ ìsìn tó wá bì àti lọ yanjú àwọn ọ̀rọ̀ kan darí tó ti wá ń tìyàn pé á ọmọ ìyá yóò ṣe dáadáa. ọ̀pọ̀lọpọ̀ wa àwọn fámìlì tá a ti wá wọn nífẹ̀ẹ́ ìjáàbù. ṣùgbọ́n torí wípé wọ́n bá wò pé ẹja máa wo ibi tí ọ̀bọ̀rọ̀ rẹ̀ dá ẹja máa wo ibi tí ọ̀bọ̀rọ̀ rẹ̀ dá ìwọ tó jẹ́ pé ń tó ń ṣe àwọn kan ò fẹ̀ẹ́ kan gbá tiẹ̀ ìwọ náà tó wá níwà abú ọlọ́gbogbo àwọn àfáàtàn tírẹ́ẹ̀nì wa ọlọ́ọ̀bá ti sanwó lẹ́sàn-án àwọn tó ń bẹ láyé àwọn tó ti kú jẹ́ wọn bọ̀ wá dáadáa wà láì wọ́n tírèdè wa pẹ̀lú wọn pẹ̀lú àti. Báyọ̀ tí Kúta àti Bàṣírò Aṣínú ti wà bí. Nígbà táwọn abẹ́rẹ̀ àwọn alábẹ̀rẹ̀ náà fámìlì wa. Ẹnu mi ìgbà mo lè sọ pé èmi Rasheed Aṣín ti mọ kọ́ bẹ̀rẹ̀ mọ́ fámìlì. Bàbá mi ètò tètè ní o Mùsùlùmí gidi. Mùsùlùmí tó di wa láago kan òru, tọ́gbẹ́sọ̀ bá ti mẹ́sì òyọ́ ọ̀nà ti ẹ̀ta mùsùlùmí tí ó gbàwẹ̀ sí kù ṣàwá ni bàbá mi mùsùlùmí tí èsì rọ́ọ̀sì ni bàbá mi ṣùgbọ́n ìjọ bá kọ́ bẹ̀rẹ̀ àfẹ́sùn náà ṣòkòtò ń fòkè èmi mọ kọ́ bẹ̀rẹ̀ lọ́kọ́ lóde ìsúta mi lọ́kọ́ bẹ̀rẹ̀ bàbá wa ti lọ́mọ obìnrin márùn tó ń bojú tán bojú tán múra tán bojú kọ̀dẹ̀ sí ìtọ́jú ẹsẹ̀ tí o dà tó wọn kò sí ìtọ́jú ẹsẹ̀ tí o dà. gbọ́dọ̀ tí mo bá lọ lọ àwa táwa kọ́ bẹ̀rẹ̀ bàbá wa ríwà dáadáa lára wa. èmi wà yunifásitì Ìlọrin màá wálé bàbá abára ní kànga ní ti kó ọyá kónú kànga màá kànga bàbá yálé òrìṣà àbí òbí ríṣẹ́ ó ra ní òkú sí bàbá yẹn á ṣègbéra màá kónú kànga kànga lé wa nílé ọ̀rẹ́ méjì wà láì màá kànga báyìí tí màá da ń tí máa kó ẹrọ pọ̀ bọ́dá mi ò máa fà ókè yìí. àwọn àpọ̀wọ̀ ayé ní Ìlọrin mo tó dà nírú NSS màá wá bàjẹ́ ìlọ ṣọ́ọ̀bù dájú mi lórí ta àárò èlùbọ̀ gbogbo òun rẹ̀ tí n bá fọ ikọ̀ mọ́ èlùbọ̀ ni ó jáde ń bẹ̀. àwọn òbí wa wọ́n padà wà rí i pé ẹ̀sìn táwọn ọmọ yìí ń ṣe kò ní kán mọ́ ìwọ ọmọlúwàbí. wọ́n wá fàyè gba ẹ̀sìn wọ́n dẹ̀ kú lórí pé wọ́n gbààyè gba súnà ọlọ́ọ̀ nínú ilé wọn. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ ìyá ìdáhùn òbí ni ó kò nira ìdáàbò. irú sísà mi ní ìsìn bó ṣe ń lò dáàbò ẹ̀kọ́ mọ́ ìbùsùn tó bá wà tó di o yóò kiri omi lórí ìta mẹ́rin. sísà mi dáàbò ìtiwá ni wọ́n ṣe tó èmi wa wọ́n fẹ́ ká wà á bọ̀. tá a bá ti bọ̀ lùdé wọ́n wà á fẹ́ fọ omi tútù. gbogbo ayé kú sọ bẹ̀rẹ̀ gbogbo ọ̀nà agbẹ́ni lọ́ọ̀nà ogun gbogbo ọ̀nà ìyànà agbẹ́ni lọ́ọ̀nà iwájú lọ́ọ̀bù ti gbàgbé ọkọ̀ ká máa ń pè bẹ̀ gbogbo ọ̀nà tó wà mú ọ̀rọ̀ mo bá gbàgbé ọ̀nà bẹ̀rẹ̀ àfà àwà bá ti pàṣẹpẹ́ e. wà tá a fojú mi lẹ́nu wá lo oko alámọ̀ òsàdé á lọ roko á ru ẹ̀jẹ̀ wáyà àbẹ̀mí wọ mọ́tò á rẹ̀ sẹ́ni ìrètí two hours that was the way we are pọ̀pọ̀ pẹ̀lú dáàbù pẹ̀lú irúgbọ́n súnmẹ̀ yìí bàbá wa ní àwọn ọmọ eléyìí wọ́n èso ọmọ ẹ̀kú he was proud of us. gbogbo ẹ̀yọ́ pàápàá lọ́dọ́ pé ní fábílì ní ìwọ lọ́kọ́ ń lò dáàbù jọ ń torí ọlọ́run fi ìlànà dáadáa lélẹ̀ jẹ́kẹ́rí ọpẹ́ ìdáàbò òní táwà arrogant jẹ́kẹ́rí ọpẹ́ ìdáàbò òní ayọ́bùn ìdáàbò ọ̀sẹ̀ mẹ́jọ náà ní owó ọ̀tọ̀rí wọ́n wá ń pa wọ́n pa ní ìtò wọ́n pàṣẹ nínú ìdáàbò ìdáàbò kó o máa ní àwọn oge ẹ̀jẹ̀ pọ̀ jù ìdáàbò wà ìdáàbò kẹ́rí ọmọ alálùbáríkà ni wọ́n ní kọ́ ọmọ ní orí bá agbẹ́jẹ̀ ní bá sí orí náà tó rẹ̀ rù mọ́ omi tó ọmọ mú bàbá àtìyá rẹ̀ kèé fẹ̀rù kẹrù ẹrù sí ni o ẹrù dáadáa ìwọ àti mọ́mí rẹ̀ lórí sábẹ́rin ẹ lọ ra ìbẹ̀rẹ̀ àwọn ọmọ yẹn máa ń pẹ́ ilé ká mọ́ ìrùjà èèyàn máa ìrùjà kéèfà padà sí ibú tí láti rẹ̀ ọ̀bà ní mọ́tò tẹ́ ẹ bá ní mọ́tò bá ní ìyẹn olówó ni ní ẹ̀ẹ́dẹ̀ fẹ́mi búùtù ìwọ àtọ́wọ́ ẹ̀rọ ata bẹ́ẹ̀ ṣe pẹ̀lú àwẹ̀ ìwọ ló ń fi sáàbù rẹ̀ wọ ata ó fi sáàbù èlù bọ́ ó fi sáàbù mọ́mi tẹ́ ẹ̀ bá ní pọ́ńpé máa ń ṣe ìfamìlì àwùjọ ilé ẹ jẹ́ kẹ́rí pé ìsáàbù ó kó ìwọ ọmọlúwà sínú ó ti mélòó kókó kejì kókó ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin ọmọ tẹ̀ ń lo ìdáàbò ẹ gbọ́dọ̀ jìnnà sí almuharramat walmunkara almuharramat walmunkara má ṣe ní péjì o èèyàn lò dáàbò kò sọ pé má lè kà ní o àwọn èèyàn tó ní ní wọ́n tó ní pàdé orientation ẹ̀ ẹ̀yin onídàábò nígbà wà lò dáàbò kan ó tẹ̀lé tọ́lọ́ kò ní pẹ́ má lè kà ní ṣùgbọ́n ẹ jìnnà sí àwọn prohibition and forbidden acts ìwọ tó ń lò táàbù kò yẹ kó o ní boyfriend aráàbù mi èmi Rasheed ọmọ aṣù tí mo fi márì dé ètò ní èmi girlfriend láyé mi ọlọ́run mọ́ ti jẹ ẹni tí máa wá bọ̀ girlfriend tí wọ́n sọ mo rò kò yí ọ táwọn náà ti girlfriend ẹ̀jẹ̀ ló máa jẹjọ́ ṣe wéré láì tó sàn èmi ò ní èrí sílé fẹ́yàwó ó sì dá mi lójú pé sísà mi ò ní boyfriend ẹ̀yin ọmọ tẹ̀ ń lò dáàbò ará ọmọ tó lò dáàbò léde gan mú tó ní boyfriend mẹ́rin. ọ̀gbà tó ní kẹlẹ́fẹ́tò olóyún ẹja bẹ́ẹ̀ ti wèrè òní lógò kí ló ṣe gbogbo yín ìdáàbò náà fún ìdìbò yẹn ọmọ tó lò dáàbò wọ́n wá ń ṣe súnà ọmọ inú ilé àbá mẹ́bàjọ́ mẹ́jọ́ òun àtọkùnrin mẹ́jọ́ mẹ́jìra wọn mẹ́gbọ́gbọ́ yọ́ọ̀fì o tó wá gbé ìbí ìbẹ́tẹ́fẹ́ ìwọ lọ dá ṣe wèrè ní ilé ọwá ní gbogbo ayé ẹwọ wèrè tí òṣè tó wèrè lè ṣé wèrè olóró òbó ni ṣé wèrè ọlọ́mọ líle ọba gbé orí fifty pounds ọba gbé sí gbèsè bí ọba gbé sí wọ̀sáàpù ẹ̀ àti pánẹ́ẹ̀lì àgbègbè àwọn social media tẹ́ẹ̀ lò irú ìdáàbò bá ń tàn píríkì ìdáàbò náà gbọ́dọ̀ gbéjà àbùdá nípa ọmọ ẹ̀mú kí aráàmù ni a gbọ́dọ̀ bọ́ nídìí pẹ́pẹ́ ìwọ kọ́lọ́ ọmọ ọ̀sẹ̀ gbogbo rádaràdá yìí ẹjọ́ torí tọ́lọ́ tọ́lá àwọn èèyàn wọn ọ̀tá Kùránì o ìwọ ni wọ́n tà wọ́n àwọn ẹni ah, àwọn ìdáàbò swaga ìdáàbò tí mo bè swaga jọ̀ọ́mọ́ lò dáàbò swaga o jẹ́ kẹ́rí ọpẹ́ ìwọ̀nba ìdáàbò tó ń lò kódà kọjá skáàpù lásán ló ń lò dènà sí àwọn tọ́jú èèwọ̀ wọ́n rán ọmọ onídàábò náà fẹ́ ẹ máa wọ́n tọ́

ọwọ́ àlọ́rọ́ five hundred years bọ̀dọ̀ ìwà gbọ́dọ̀ pé ọ̀fẹ́ ẹ̀tọ́ kan ọ̀fẹ́ ẹ̀tọ́ kan ọ̀fẹ́ ẹ̀tọ́ kan bọ̀dọ̀ bá ní tọ́pọ̀ lọ́wọ́ kan pé à ah, òun ti lọ kí fún wọn wọ́n ti bóun fi sí aláwọ̀ ọjọ́ débẹ̀ <laughs> wọ́n lọ́wọ́ five hundred ti ni o ah, ọmọ ah, lè lọ bá ṣùgbọ́n àwùjọ táwà wáyé àmì mọ́lẹ́ka ni wọ́n ṣùgbọ́n sọ́ra fún àwọn tó fi máa fún ìdáàbò ní bad name torí pé àwọn kan fẹ́ẹ̀ kan kórìíra ń tà ń ṣe ọlọ́jàbọ̀ ní ìparí yanyan gbogbo àwa tá a wá jẹ́ mùsùlùmí lápapọ̀ tá padà síbi ìparí ìdánilẹ́kọ̀ọ́ yìí sẹ́ẹ̀rí nígbà tẹ́nu wọ́n bá wá sọ̀kan tágbára jẹ́ tiwa fún ọmọ yìí náà tá à ń gbọ́ pé ta ni best student ní jamb ọmọ oníjàmb best best student ní wàhálà mẹ́jọ ń bẹ ọmọ oníjàmb àwọn ọmọ class program láwọn yunifásitì nce hnd nysc gbogbo ẹ̀ àwọn ọmọ oníjàmb fún ọmọ pé we have established ìjà with that ibi tá a bá ti wá ń dé àwọn yẹn ò ní ní choice ju pé ẹ̀yin náà lẹ́ẹ̀mọ́ bí àwọn kò ńláńlá lọ wọ́n fẹ́ ṣe tọ́jú ìbò bí wọ́n nígbà dókítà fẹ́ẹ̀ ṣe gba dókítà ó di ó di dókítà oníkèké ò dáàbò ṣé yóò máa mọ̀ lẹ́sì ìmọ̀ tó fẹ́ tì torí náà ìsìláàmù fẹ́ kẹ́yìn ọmọ ìkẹ́ fi ìwà ìwà nínísìtì ìwà àpọ́nlé ìwà ọmọlúàbí kó dáàbò yé gbogbo àwa tẹ́nu wá wá sọ̀kan o àwa náà máa wá lè sọ pé àjẹ́rìí àwọn ọmọ wa a fẹ́ gbà fún wọn torí títí tẹ́ ẹ bá dé you are representing nothing that Islam abẹ́lọ́ ọlọ́run jẹ́ kí ìdáàbò Islam ọmọ ẹ̀ lò òkè o gbogbo ẹ̀mọ́ wa tẹ́ ń lò ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bọ́jà àbùsọ̀ ọlẹ́ o pẹ̀lú ìdáàbò tẹ́ ń lò yọ ọmọ ẹ̀dá fún yín ẹ̀ẹ́mọ̀ dépò ńláńlá ẹ mọ̀ ẹ́ dépò gíga àbẹ̀wò ò ní ṣe yín ẹ ń bá ro aburú ròyìn ọ̀dẹ ẹ̀yìn ọ̀padà ẹ ń bá ní ẹmọ débi gíga ọlọ́run ní tí ó kú lójú ayé ẹmọ débi gíga kọjá pé tí ọba dọ́lọ́ ní ọ̀rọ̀ rẹ̀ ní lójútù ẹ̀rẹ̀ títẹ́ ìsìláàmù ẹ̀mójútó ìsìláàmù ẹ̀sìn máa bẹ̀ lọ ọlọ́run

káwá jọ parí ọ̀sẹ̀ láti jẹ́ náà sílá o subhanahu allah alhamdu ashhadu an la ilaha illa salamu alaykum wa rahmatullahi wa barakatuhu.